ẹ ǹlẹ́ o o ti ṣe ìpinnu tó jáfáfá nípa ṣíṣí àkáǹtù pẹ̀lú ilé ìfowópamọ́ fcmb e láti fi owó pamọ́ àti láti ṣàbójútó ìṣúná rẹ ìyẹn dára à ń ṣiṣẹ́ ní ìgbà gbogbo láti mú kí àkáǹtì rẹ ní ààbò tó péye èyí ni àwọn ìgbésẹ̀ mẹ́rin tó rọrùn láti dáàbò bo àkáǹtì rẹ kúrò lọ́wọ́ ìdúnàdúrà tí kò tọ́ ṣé o ti ṣetán má ṣe ṣe àfihàn ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ píìnì ìdúnàdúrà tàbí píìnì káàdì rẹ fún ẹnikẹ́ni àwọn àlàyé ara ẹni nípa ìṣúná jẹ́ ohun ẹlẹgẹ́ tó jẹ́ wípé ìwọ àti báǹkì rẹ nìkan ṣoṣo ni ó gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ tí o bá gba ímeèlì kankan tó ń béèrè wípé kí o mú àlàyé nípa ara rẹ dójú ìwọ̀n pa irú ímeèlì bẹ́ẹ̀ tì kí o má sì ṣe fèsì ó ṣeé ṣe kí ó jẹ́ ímeèlì oníjìbìtì tí ó fẹ́ gba àlàyé iyebíye owó lọ́wọ́ rẹ nígbà tí o bá ń ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn ènìyàn tàbí àwọn iléeṣẹ́ tí o kò mọ̀ ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ má ṣe wà láì kíyèsára tí o bá gba méèlì tí ó mi ìfura dání tàbí tí ó fura sí iṣẹ́ tàbí ìdúnàdúrà lórí àkáǹtì rẹ tí o kò fi àṣẹ sí kàn sí wa ní kíákíá má ṣe jáfara láti fi ímeèlì ránṣẹ́ sí frauddesk at fcmb.com tàbí kí o pe àyè ìkànsíni wa lórí zero seven double zero three two nine double zero double zero tàbí zero one two seven nine double eight double zero a wà lárọ̀ọ́wọ́tó lóòrèkóòrè o sì lè bá wa tàkúrọ̀sọ nípasẹ̀ whatsapp lórí zero nine zero triple nine double nine eight one four tàbí zero nine zero triple nine double nine eight one five. kíyèsára kí o sì dáàbò bo àkáǹtì rẹ ní ìgbà gbogbo. FCMB My Bank and I.